Dialogue for fluency. Kí lo mu láàárọ̀? Nígbà wo? Nígbà tó jẹun. Mo mu kọfí. Ṣé o fi wàrà sí i? Mo fi sí i dáadáa. Dialogue again for fluency. Kí ló mu láàárọ̀? Nígbà wo? Nígbà tó jẹun. Mo mu kọfí. Ṣé o fi wàrà sí i? Mo fi sí i dáadáa.